ẹ wọlé wọlé ẹ̀yin ogun ọ̀run ẹ wọlé o wọn náà sì ra mọnùfọ ńlá ọbọ oníṣẹ́ ńlá ọlọ́run ọba wàhálì amòhùdà ọláyà mọ̀sọ́dá ìwọ mà ní mọ́ képe ọba ògo àwọn oníkẹ́wù kan sọ àṣẹ wàá sauda leo yakafa uda leo na kwa bauda mo sauda oni ba mo sau to ba wa nunu ke u mo sauda wa àwọn ni ke o ma pe Allahu akiba ya mo sauda uda leo ya no da wa wo àwọn pastor ma pe Jesus. ya mo sauda leo ya no se kududa be ona torí pé bákan méjì ni àwọn báyà ọmọ sẹ̀kọ́ abirúdá lẹ́hìn yanu sẹ́wọ́lá ọlọ́run mi o má jẹ́ kójú tì mí o ọlọ́run mi bàbá torí pé má jẹ́ kójú tì mí o bàbá ẹ eh, orí pé ní táyé bá ti dé mọ́lẹ̀ bàbá wẹ́ni táyé bá ti dé mọ́lẹ̀ o kò lè rọ̀nà lọ mọ́ wọn kalẹ̀ amọ̀nù sàúdà alẹ́ ònà bírúdà alẹ́ òyànà ẹ̀yọ́ ní kẹ́wọ́ asálàmù alẹ́kùn.